onomolware bwewa la gugwegwe emwagwancho natsele arula ogwan beni st john okeke maarufu emine o omolwa abare lwalu urefofo emi jerusalem okierege urwa jesu oyokia okato anaza gogena na-aweghịrị ọkatọ Solomon. lena enajuziza e khetsegala nekerioli gerege nugerera guoma onukila okhakiakhugwe onara bino egbe gwemiama tama lijesoza wayale igwe igweowa amakiwari o ikanyani gbe elirame lọkọ tẹmẹ amakiwari ọwọ rariki wa kiayame wa yọ ológun maame ene yọ ológun maame ene ki ológun maame era asurime ilẹ̀ la iyere kaame. ireli na tete nali edegberapoa amioya atogwe nora miemela ụbọ irame nọrela ala ame ọkwa nememere ekpolo ọhụ si nọ n'egba amioya nọmati fulogwe ụbọ na atọghị na natịra magera okupamagela ona loge mogbamitso natso nomolwa masele o kristi namiakhona mogbamitso na ma okuwaye mayidomire itse wayo kwamene mmola kikutso ele logi tuesday efe ka ozeje alụgekpa ụtọ na ati jesu enegwu ema oge na mmasị ele Avola obe nati lumi nati tọgwa nati Jesu ẹmọ gbọntu nati ẹlẹ arwela ọgwa obe ni St John kẹkẹ emeyi ọmọ genan maso ẹlẹ mama ti rue na meku wele ma ọdono maki mati ye wele aya ogena lọọki usemi na suriọ. uriọ ɖeka uriɔ li mara ɖe o de oge na emu mara ma ma ɖe ŋue sa emɔ ge nɔ ma nɔ aha gbo ema te yɔ rari kukua riɔ ogwe ade gbe miɔ tsa atare atsa lɛ nɔrɔ are tsiɔ no gweli re rari ku riɔ ŋue sa wɔ oge na gbọ gbe ya e ma agbọ kọkọ ụgbọ eluigwe ụgbọ eluigwe ụse mi lọọ gị n'ị maara ya eweli oge nda. ama gbansoro na-atụ ijesu ọ gwọọ ọnọdụ ọ lọ matịrị sọlọ lọ matịrị kwa alọ ụrị ọ lọ rụọ ama. ule mara ama tere ye agbọ n'ọdịọ igaga gari ọbẹ agụọma ka barelu alu ni jesu ọli reva ọnalu ayi jus eta galọ erio gẹrẹgẹ nukere aregioma nukila ka gere ma dibe guoma tama. onukilat wee honorumua n'imake iji rọrịọ a mere gị nụgharị gwọọ mie wa amaghị wa wa ri ọwọ ọ na-amaghị zaa lee ka nụgharị ọwọ mati nwesa agbọ ọ mati nwesa eme oge na adịghị ikanyọ nwere onu jesu gbekpo emile mie wọ lɔɔkele agbɔ nle kambiɛ wɔ nɔra rɛ rɛ rɛ la ke enemaare enemɔ egbɛale ele amɔɔmɛ elu kua lɔkela abotɔɔma enwesa wɔkɔ ele amɔɔmɛ lɔɔdze kɔnɔ ɔnɔdzoamɔ lɔɔdzoare yie owó anani jesu wɛna emie ni lɔdze ikanyɔ ŋu ɛlɛ wo ni lɔ gbe ɛmɛ yi ke eba ri yɔ kɔ na ki wele na tsɔ nɔri mɔa milɔra rɛ kɔ wele ma ni ma ma ti lɛ lu yɔ ye emle ru ye wɔ daba lɔ le ke ni le mɔ ne kpa bɔli le re gbe la ke kɔa na ke ya onomorio oya abụghị atọ n'oke na n'otu eme ọghena na-amịaghị na-amịa oya ọghena lokila loke moyo n'ikpabọ amaghị n'ikpabọli ọra na kusnegbore la naanị lọre seloli ọkọkọ mara e e emilomie n'ikpabọ lọkụ gị na osnegbarumegie emile ka obi jesu ọwe na ma gwuo ma ọrụ wele nilo ye waka waka waki tsɛlɛ ɔlɔlɔ waki nolo nolo nɔgbɔli ɛnu ɔlɔ aɖu wele nɔ miɛ wa ni wa yɔ ye ni wa ke lɛ mɔkele anɔ ya na na ke yɔ kɔ nɔ ya ɛ e, na oyɔ kɛ na kɔ na emu wele mɛ laki kanya ni gbeli wa dza lɛ geto abɔ ori ɔlɔlɔ ko yɔ na ekela ɔlɔ wa wake ma na selɔ igi atɔ wake la ɛmɛ ya ni wa ra toe lɔ wòle la gikpa bɔ ni wa xexi lɔ rume gie ni me ne ɖeka ba igi atɔ wake la amago wakari yɔ wara suruilo, wara ŋusa wara yeyɔ nu wele ayanebu ɛmɛ lɛ ka nyile miɔfeɛ na gbɔna usese gbe ma ma ke uwele ma ma za le oka ema le oka dari ɔra ni jesu ɔre pama ni ma ɣerɛ ma ti yi owele nɔra akpɔ gɛna wɔ nɔra akpɔ snɛ gba wɔ ami me nɔ gɛna maka ama wo mara le ko ge no gi ma yo abi ma yo ge na yo amare ka ge na onore ka ge onore ka ge na onwe fu makarudu pa mara ka yo pa makila ona kuwele na ta ya ge na amaghere are ne anwesa ne ma ko na to ge na undu na ta era ka o ma ka are ka o ma dari uriọ na tema ma ale ko ge na ale a me me no ge na uriọ e ma ore ma ore ma mo sa na gbe ma ti rere ama dari ki ma o agbera ko but ma mi o de e ma kende ko ma na tema lo le ni ma yo le ke ma ga ke de ga kuma onu gere ni mage aliwa lozeka udzema sose natsele abi itokwa natsi jesu ekere mio kwa molimi abagere gbig istivu lara ariema ogena iyukove enerio iye vekwa tukpo nekere wenaya abaru kakole oko akoma lo emo ogena li imagere ngwesa emuru okila ama emɔge nɔkela kariki jesu emɔre ɖo kakɔ le ɔgu iyɔ gbegbe la nɔre kpatɔ enego nɔre ri e uwele na tɔle ama ɔnuwele li ɔkiɔ danuwe la gbɔ maa lɛ lɔ lɔzɛ xɔnɔlu ka ɔkpekumi emu ke kpekumi ɔbɔ wokeke okio okio nuɖugbe ne woke bu le ɔwɔ nɔ kpa le na re sokoe ona gbona aka ge sokoe go wele nu ke ye waz ma la manuka na me ma nwe saimo e jesu tewo ki ma sole ma ra no lo wa ogbo no gere gbo mi ma ma nwe sa o ma sole ma re ka lo ma le ana fo ma oyo dari yo ma ra yo wele no ra ko uwere nokia ma ama usa na gbe model na gbe ma ti rere ona mi ma ke jesu ọkpa atọ enegu n'ọrọ la ama mario kwazi ma yi owe lọgana